Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Ó lójú ọba tó ju ààrẹ lọ nílẹ̀ Yorùbá. Ipò gbogbo lẹ̀ Yorùbá rèé fún mi sọ ni mo jẹ́ lọ́tọ̀ Aláàfin ló fi mí síbẹ̀ ṣùgbọ́n ipò gbogbo ọba lẹ̀ Yorùbá ni ipò tó gbọ́dọ̀ wúlò fún gbogbo ọba lẹ̀ Yorùbá ni kí ni ká ti rí odindi ààrẹ kó wá lọ máa ṣe protest kó máa tíya gáàsì ẹ̀ kó tíya gáàsì ọ̀rọ̀ rẹ̀ kó máa tì bó ṣe ń ti ọgbọ́n ògbóni tó dijọ́ kejì tó yóò padà tó pa òun dà. ẹ káàbọ̀ sà ẹ kú àlejò wa ẹ ṣọ̀gbọ́n sà ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará létí ẹ bá ń gbọ́ wa ọ̀dọ̀ Ìbà Gani Adams náà ni àwa àwọn ni ààrẹ ọ̀nà kàkàǹfò fún gbogbo ilẹ̀ yorùbá àwọn dss tí wọ́n ṣígun lọ sí ilé sunday igbòho níbo la lẹ́wà níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí ó sì ṣẹlẹ̀ báwo ló ṣe rí ní ọkàn yìí. ìjọ yẹn mo jí ní seven thirty mo wá rí call àwọn èèyàn wa àga call eh, dáadáa àsìkò láyé tó jẹ́ director of mobilization Oodua People's Congress ah, mo á rí ní two a.m. tó pé ah, dáadáa ó pè mí ní two a.m. kò pè mí rí ní two a.m. kí ló ṣẹlẹ̀ òun mo kọ́ pè èmi ètò ẹ̀ tí wo nu social media mo bá ń dáadáa kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n máa attack ilé Sunday Igboho ní òru <clears throat> òru èní mo á lọ bẹ̀ sí wo social media mo á rí incident yẹn ó jẹ́ ní tí ó bàyàn nínú jẹ́ gidi gan ó dẹ̀ jẹ́ kí a fẹ́ máa wò pé ká regret pé a jà fún democracy tí a ta ní ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó fa Nàìjíríà sẹ́yìn eh, tẹ́yàn bá ṣẹ̀ tí ọlọ́pàá bá fẹ́ mọ̀ wọ́n máa ń yọ ọmú ni torí ó dìgbà tí ẹ bá gbé délé ẹjọ́ kẹ́ tó mọ̀ pé ó jẹ̀bi àbójáre. ìkíní ṣẹlẹ̀ nílẹ̀ Igbo: ẹ lọ kidnap Kanu ní Kenya ẹ undermine sovereignty a whole country Kenya tó yẹ pé àwọn international institution bí oríṣi márùn ló wà ń ẹ fi ti ọ̀rọ̀ Kanu tí ẹ kidnap ẹ fi kó bá ìlú yẹn báyìí àti ọrọ̀ ajé wọn ìjọba Nàìjíríà yìí gbé sínú àpò ẹ wá gbé wá sí nàìjíríà ah, okun owó ru káwà rorò tí Sunday Igboho tí wàá ṣẹlẹ̀ kò ju kò tó ọ̀sẹ̀ kan lóru ọ̀gànjọ́ bí olè ẹ wọnú ilé ẹ ti wá wọnú ilé excuse not give ni pé wọ́n restrict wọ́n resist their arrest èèyàn bíi mẹ́jọ kú àwọn ní bí èèyàn méjì ni àtòkù o àtàlàyé o ẹ gbé fáwọn fámìlì kan sí wọn ń ṣọlẹ tí ọlọ́pàá bá pa olè tó bá pa olè nínú operation wọn ní ráàyè tó bá ti jẹ́ arm robbery tó jẹ́ confam ni òkú ẹ̀ lè má lọ ó ti ti jọba oníjàngbara ẹ ti wá gbé òkú ẹ̀ lọ. ń ah, ṣe democracy tajà fún rèé o number one ni pé àwa pé gbogbo ọmọ Yorùbá abẹnú àtẹlé wọ́n ṣe invade ilé Sunday Igboho yẹn ẹ má gbàgbé wípé bí ẹni tó náà ń jàjàǹgbara ṣe ń ṣe nǹkan làwọn agbófinró náà ń ṣe nǹkan àwọn Yorùbá náà ni wọ́n lọ ń ṣe fún wọn o according to rumour tá a lè confam àwọn mẹ́ta tó tẹ̀lé àwọn babaláwo mẹ́ta ló tẹ̀lé DSS wa o sílé Sunday Igboho according to rumor o tèmi ò confam o tèmi ò ń parọ́ o wọ́n dẹ̀ ní ìgbà tán jáde tán ẹnìkan ti pè wọ́n lórí fún according to pé ẹ lọ kó àwọn olóògbòrún ilé ẹ̀ definitely àwọn kan tó yí ká àwọn ló fún wọn ní information pé ara bóyá nǹkan tó fi ń ṣagbára nìyẹn so nǹkan agbára wà ọlọ́run ń bẹ bíi tàtijọ́ awala sin bàbá bíi tàtijọ́. lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ààrẹ muhammadu buhari sọ wípé bí wọ́n ti ṣe mú nnamdi kanu jẹ́ nǹkan tí ó dùn mọ́ àwọn pẹ̀lú iṣẹ́ tí àwọn agbófinró ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé ìkọlù tí àwọn dss náà ṣe sí ilé sunday igbòho pé nǹkan tí ó tẹ́ àwọn lọ́rùn kí ni nǹkan tí ẹ̀mí rò sí ọ̀rọ̀ tí ààrẹ muhammadu buhari sọ. àìmọye mistake àbí àṣìṣe tí ààrẹ ti ṣe lẹ́nu ìgbà tó dórí òye <clears throat> àwọn mistake yẹn ló dẹ̀ kó wá sí gbogbo wa látàwà yìí ṣe rí tí ìlú bá máa tòrò ọwọ́ olórí ló tí ìlú bá máa lọ síwájú ọwọ́ olórí ló tí ìlú bá máa ṣe àṣeyọrí ọwọ́ olórí ló nígbà tí ààrẹ wá dórí oyè ní 2015 nǹkan tí a lọ ṣiṣẹ́ fún odidi oṣù mẹ́rin tí nàìjíríà náwó lórí national confab recommendation pé bá ṣe máa sún ìlú ìsíwájú tó pè ní moving the nation forward nígbà tí ààrẹ máa ka broadcast yẹ ní october 1st six months lẹ́yìn ìgbà tó dórí oyè ó dérí oyè ní may 29 first national broadcast yẹ lẹ́yìn inaugural speech yẹ ó ní gbogbo nǹkan tá a ṣe fún odidi oṣù mẹ́rin yẹn tẹ́ pé gbogbo àwọn ọpọlọ nàìjíríà ló kún bẹ̀ òun ò ní ìdí ẹ̀ òun fi pamọ́ sínú archive nàìjíríà kò wúlò fóun tó bá yẹ pé ààrẹ ti lo kinní yẹn ni à ní máa béèrè fún Oòduà Republic báyìí tó yẹ pé recommendation yẹn kò bá ti solve problem Nigeria fún sixty to seventy percent à ní máa béèrè fún self determination báyìí Sunday Igboho gan wà ní jáde lóṣù mẹ́jọ oṣù mẹ́jọ ló ṣe ẹ jáde October ni Sunday jáde ẹ wá wò bí orúkọ Sunday ṣe wá gbalẹ̀ nítorí pé injustice tó wà nù system wa àti wípé wọ́n ti deprive àwọn ẹ̀yà kan àti wípé àwọn ẹ̀yà àwọn ẹ̀yà kan ti believe pé tó jẹ́ ẹ̀yà wa náà wà nù à secure mọ́ àwọn ẹ̀yà máa máa gbélé pẹ̀lú hílà yìí lo and lórí ọ̀rọ̀ self determination yìí ẹ jẹ́ ká béèrè yàtọ̀ sí pé Sunday Igboho sọ̀rọ̀ ju ń gbà mí ẹ dẹ̀ lè blame ẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ ni èmi ti wà lẹ́nu ẹ̀ mo ti lò twenty eight years ṣe rí nǹkan tí level tí mo wà ní year two thousand tèmi náà ṣe àwọn mistake kan èmi náà ṣe àwọn mistake o mo agree o admit jẹ́ pé akàn sọ̀rọ̀ ńgbà yẹn à ń attack àwọn àgbàlagbà à ń bú wọn òun ni level tó wà ń sìn so a gbúdọ̀ blame ẹ̀ jù torí àgbà wa búra béèwé ò bá ṣe é rí lẹ́nu ìgbà tó bẹ̀rẹ̀ yìí kò tí gbébọn lọ pààyàn kò tí gbébọn lọ pààyàn lé gbogbo protest tó ń ṣe yẹn lóòótọ́ protest yẹn wọ́n forúkọ mi sí but mo sọ fún nígbà tó pè mí mo ní èmi ò ààrẹ ò lè jáde protest <laughs> ó fẹ́ kí n ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́ ni ọba jagunjagun ní ààrẹ ó lójú ọba tó ju ààrẹ lọ nílẹ̀ Yorùbá ipò gbogbo lẹ̀ Yorùbá rèé fún mi sọ ni mo jẹ́ lóòótọ́ Aláàfin ló fi mí síbẹ̀ ṣùgbọ́n ipò gbogbo ọba lẹ̀ Yorùbá ni ipò tó gbọ́dọ̀ wúlò fún gbogbo ọba lẹ̀ Yorùbá ni kí ni ká ti rí odindi ààrẹ kó wá lọ máa ṣe protest kó máa ti agáàsì ẹ̀ kó ti agáàsì ọ̀rọ̀ ààrẹ kó máa tì bọ́n ṣe ń ti ọbọ̀ ògbóni tó dijọ́ kejì tó yóò ń padà tó parun dà gbogbo kíní yìí mo ti ṣe kọjá ọwọ́ tí mo wà yóò yẹ kẹ́ lò mí ni on strategy on connection kẹ́ẹ̀dẹ̀ lo ọ́fíìsì mi láti fi achieve lot of things. àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ nípa pé Sunday Igboho àwọn kan ní àwọn ò ní gbárùkù tí àwọn kan sọ wípé àwọn ò gbárùkù tí tẹ́ bá sọ̀rọ̀ sáwọn lọ́balọ́ba kí nìkan tẹ́ sọ fún ọ tẹ́ sì sọ̀rọ̀ sí Sunday Igboho náà kí làárọ̀ wà ní sáwọn méjèèjì. ń ṣe gbogbo ọba ló against gbogbo ọba kọ́ ló against self determination gbogbo ọba kọ́ ló against Oòduà Republic few I can tell you categorically mo ń bá wọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọba ó gbẹ̀gẹ́ o so àwọn ọba wa ń fi ọgbọ́n ṣe é ń ṣe gbọ́ ọba lóye géèso yàtọ̀ sí olúwo àti ọba kúta lèmi sì rí o èyí tó bá ṣe kẹta kó jáde ká ti rí gbogbo nǹkan ló lákọọ́lẹ̀ olúwo àti ọba kúta lèmi sì rí tó against olúwarẹ̀ àti fẹ́ máa kà wọ́n abẹ́ máa kọ́lẹ̀ ọba mi tó máa ti jáde again tó against ọ̀rọ̀ self determination and eh, ká gbé lọ́nà méjì bẹ́ẹ̀ mi ṣe mú o mi ò bínú sí ẹni tó bá ní devolution of power ló ń fẹ́ ara àjà lẹ́yìn wà o nínú àwọn yorùbá kan wà tẹ́ pé àwọn ò gbà ti pé self determination yẹn ti le jù pé kinní kan pé devolution of power kò sí nǹkan tó bá rí mẹ́ẹ̀ tẹ́yàn bá ń wá nǹkan mẹ́wàá tó bá rí méje gbà kó sọpẹ́ bọ̀dì kọ́tẹ́ mi fẹ́ o self determination lèmi fẹ́ o but gẹ́gẹ́ bí nínú kanú àwọn olórí ńlẹ̀ Yorùbá tí àwọn ọ̀jọ̀gbọ́n kan bá sọ pé devolution of power làwọn fẹ́ kò sí nǹkan tó bá dé ńbẹ̀ because devolution of power ó ti poríṣiríṣi èyí tẹ̀mí ò fẹ́ nu devolution of power ni pé kò má sọ pé kàn devolve power state oko ẹrú kan tí nìyẹn tọ́wọ́n máa devolve power kò jẹ́ region kò sí nǹkan tó bá dé ńbẹ̀ but èyí tẹ́ ó dẹ́ mi lójú ni pé oko ẹrú ta máa fi bọ́ lóko ẹrú pátápátá ni pé kápín ṣẹ́rí devolution of power yẹn <laughs> oko ẹrú àbọ̀ la ṣe wà ṣé wọn pé self determination yìí ẹgbẹ́ kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní 1984 Oòduà Youth Movement OPC náà wá bẹ́ ó gbé agbe ní 1998 nígbà tá a rí pé Yorùbá ò tí ì fẹ́ gbà á a drop ẹ̀ ní 2003 àwa rí ẹlẹ́sìn pé ogun tó jà wájú nínú OPC gan Oòduà Republic tá à ń béèrè fún ni a drop ẹ̀ Professor Akitoye òun ló wá gbé padà o ìṣe Sunday Igboho professor Akintoye ló gbé padà ní two thousand eh, and eh, nineteen àwa náà dẹ ẹgbẹ́lẹ̀ Yorùbá One Voice ní abroad ní July ten last year àwọn náà ń ṣe tiwọn lọ on international way iṣẹ́ tí Yorùbá One Voice ń ṣe lọ́wọ́ ń sìn iṣẹ́ ọpọlọ iṣẹ́ connecting international community láti support self-determination. Please subscribe to Face TV Africa. turn the notification on. Face TV Africa, ejo, e subscribe, subscribe, eh, hete. Face TV was Swoby.